ونستعينه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته أدقفون الواوى الجريد قصص الله التي أتوجه دعوة jù wá pẹ̀lú àánú ẹ̀ pẹ̀lú ìkẹ́ àti ìmójútó ẹ̀ ojú wa ó sì ṣe wá ní ẹrú tó yọ̀ǹda fún láti tún pé ìjọsìn fún abẹ́olúwa ń ṣàgbà gbogbo bàbá fúru wa níjọsìn àṣùbà tòní òun náà ni àṣùbà jùmọ̀ àti èyí tó lóore jù nínú gbogbo wákàtí márùn-ún téèyàn máa ń kí ipò nínú ọ̀sẹ̀ àṣùbà ìjímà nílé ẹ̀ṣà lọ́tọ̀ àbẹ̀olúwa bàbá ọmọṣàgbàlẹ̀ ẹ̀sìn fún ọ ó jẹ́ kí rẹ̀ pọ̀ nígbèsí ayé wa ìtọrọ ìfẹ́ ìgbẹ́ fún ojúṣe ńlá Muhammad sallallahu alaihi àlékún ìkẹ́gẹ́ wàá ṣe àwọn aráàlú àwọn sọ̀hábà rẹ̀. àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n tẹ̀lé wọn lórí dáadáa àti olúwa mọ́sàkà wa lọ́pọ̀lọ́ àwọn ẹni rẹ̀. Tíra wa معارج القبول بشرح سلم الوصول تلماوى المعجب الإمام حافظ بن أحمد الحكمي رحمه الله تعالى ونني أطمع تسوى جلوليه torí pé a máa sọ níwọ̀nba tí ọba Allah wà tó fún wa níyọ̀ǹda àfihàn wa létí gẹ́gẹ́ bí àṣà ìlànà nábì salawatullah wa salamu alayhi fi kulli munasaba ní gbogbo àwọn àsìkò kọ̀ọ̀kan tí ìjọsìn kọ̀ọ̀kan tí máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn èyí tó lámì tó sì lápẹẹrẹ tó tóbi nínú Islam nínú ẹ̀ tí ò rújú òun náà ní ṣáàrù Ramadan oṣù àwọn Ramadan òun náà ló lóore jù nínú oṣù méjèèjìlá tí ń bẹ láyé ti yípo láàrin ọdún. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا أو أو شو دونا بجلانا أي من ومن شو لك إسا هذا يقول تنقل شهر رمضان هو الدهر قوي تسريج التسريج تقلية من القرآن من شهر رمضان oṣù Ramadan nínú àwọn oṣù orúkọ wọn hàn wọn àti ṣáàrù zèlìṣẹjà oṣù zèlìṣẹjà méjèèjì yìí náà ní orúkọ wọn hàn pàmbélé gbogbo yòókù bóyá ó sọ pẹ̀lú àpapọ̀ tó ní minha arba'atu minha arba'a. إيه؟ منها أربعة أشهر فلا تظلموا فيهن منها أربعة حرم أربعة حرم فلا تظلموا فيهن أنفسكم وقاونين أنا من سورة التوبة ثم أكفر ولا فقوني أو شعبي وما أنا نرجع ذو القعدة ذو الحجة أتي محرم bákan náà ìtọ́ka kọ̀ọ̀kan ó wà nínú àwọn oṣù kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìtọ́ka tí ó hàn gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ suratu at-Tawba ibi tí àwọn ibi tá a fẹ́ lò kò rújú wípé oṣù Ramadan oṣù tó wáyé fàbílẹ̀ ọwọ́ àrùn ilẹ̀ nínú ìlànà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam pàápàá jùlọ tó ṣù tí máa tí máa múra níbi ọmọ ara wa létí ìmọ̀ tí oṣù ire oṣù àánú oṣù kẹ́ oṣù àforíjìn bí yẹn bá gbà pẹ̀lú àníyàn tó dáa owó fẹ́ra lágbo máa takọ̀ dáná ní ẹ̀yẹ́ gbé ìṣẹ̀lẹ̀ òní máa sọ́mọ́ àmọ́ náà ìmọ̀ náà wàhálà sáábà owó fẹ́ra lágbo. ما تقدم من ذاته من قام القيام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه على نقا على مدى شهر رمضان في سنتي علي صوتا نوبا أسكوي سبحان الله تعطي طيب أتفقى كيسي سنان بإذن الله bóyá láti ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ìrìnnìlà nígbà tí ṣàmáì tí ó bá fi máa já méjì àkànlé bóyá àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tá a ṣe lójoojúmọ́ láti kọ́ eh, nàlẹ́kọ̀ọ́ ha aṣọ di àwọn gòrò sún wọ́tẹ́ńbíhàj على شهر على أحكام تتعلق بشهر رمضان àwọn àkíyèsí àti àwọn bó ti yẹ kí mùsùlùmí ó gbáradì fún oṣù alágbàtà yìí oṣù oṣù ìdùnnú yìí oṣù iṣẹ́ rí ṣàrò àtànáfòs oṣù kéèyàn ó gbìyànjú kó salápàǹtẹ̀tẹ̀ pàápàá jùlọ fòrùsọ̀tò lè rán mọ́ opportunity ìsẹ̀mí ayé ni o ṣáàrù Ramadan opportunity ni ètò báyìí tó dé kìyàn tètè lò ó kìyàn tètè lò ó àwọn tó ti lọ síwájú Ọlọ́run tó ìtẹ̀yẹ bá jẹ òun ẹ̀yẹ gbé fò àwọn ti lọ lọ ẹ̀rí gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àwọn orísun méjì kan ẹni rí làwọn méjèèjì wọn kú sójú ọ̀nà Olúwa ìkejì òun rárá lo ọdún kan lẹ́yìn òjì ẹ̀ àwọn tá à ń sọ yìí sábẹ́ ànábì làwọn méjèèjì wọ́n bá ànábì láyé wọ́n bá ànábì ló gbà èyí tó kú sójú ọ̀nà ọlọ́run àwọn méjèèjì àsìkò kan náà náà gba Islam àwọn méjèèjì àìbì kan náà náà ń gbé àwọn yẹn sì mọ̀ wọ́n lẹ́nu rẹ̀ bàtà méjèèjì wá kú tán ṣùgbọ́n èyí á ń tàbà ń bẹ láàrin ikú wọn èyí tó ti kọ́kọ́ kú òun kú sójú ọ̀nà ọlọ́run ó kú sójú ogun ẹlẹ́ẹ̀kejì wá fi hàn lójú ọ̀rọ̀ wá rí i wípé èyí tó kú lẹ́yìn lẹ́yìn ọdún kan òun kàn kú sínú ilé ìjẹ ni kú ọ̀rọ̀wọ́ òun náà wá kọ́kọ́ pé bàbá fẹ́ wà ìjẹun ọ̀rọ̀ lọ́yà lágbájádá ẹni rẹ ni ẹni ẹ̀sà ni wọ́n á pè é sì wọ́n náà jẹun lẹ́yìn lẹ́yìn náà ṣe wọ́n á pé ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ìtàn yẹn wá ó ṣẹlẹ̀ ilé mọ̀ ó ṣe sábẹ́ ilé mọ̀ tọ́lá tó ní ọ̀bọ̀ ìdè ńlá yá àwọn ọmọ ìpín ni pé wọ́n ti kú sójú ọ̀nà ọlọ́run aláàtò ti dán àti gbogbo ẹ̀sán tá nàbì ká lóòótọ́ ilé yìí lẹ́yìn lẹ́yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níbo ló kú sí nínú ilé èyí ṣe pé wọ́n ń sọ̀rọ̀ yìí fáwọn èèyàn pé wọ́n mọ̀ wá látọ̀ tọ́mọ̀ fi hàn wọ́n lójú ọ̀run rẹ̀ ọ̀rọ̀ yìí padà wá dé ti bọ̀ ọ̀ṣẹ́lá Muhammad salawatullah wa salamu alayhi níbi wàá pè wọn pèsè àgbè ìyá táwọn ó ní sọ ọmọ pé rọmọdọ́nà padà dé bá ilé ìláyé fasọ́ọ̀màwò ó sì gba rọmọdọ́nà yìí ó opportunity gbogbo ẹni tó bá ti síwájú fún un náà ó lè lọ làwọn onímọ̀ fi ní olówó lẹ́yìn náà kéèyàn ó wù. kó kó ga nípò níwájú ọ̀la nínú àwọn sábà díẹ̀ òun náà ní kí èèyàn sẹ́kù ọwọ́ ààrẹ fi ṣe dáadáa ṣẹlẹ̀ ó túmọ̀ sí wípé ìṣẹ́kù ọmọ ènìyàn láyé fórúsọ̀tò lẹ́rùmọ̀ opportunity sẹ̀mí ayé ni o àbẹ̀olúwa àdájúkọ ní àdájúkọ wa ṣàkàwá kẹ́rù tí ó ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ èyí tí ń bọ̀ àtọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́ ẹ̀ bí a ṣe láyé bá a ṣe ń lékún nísẹ̀mí ayé ká máa lékún ní sọmọlù wa ọlá ìgbé méjì àmọ́ sọ̀kánà tó wọ̀tá síra wọn tí ni sùlá ní màárìjì kọ̀bù àkòrí ni kókó tí olúwa tó torí ẹ̀ olùwà ni àbí àfàwà ni wọ́n ní bal khalaqa Allahu ta'ala الخلق ليعبدوه عز وجل بما شرعه على ألسنة رسله وأنزل به كتبه ومع عبادتهم إياه لا يشركون بعبادته أحدا كائنا من كان إلى أن قال المواني أم الله الصلاة نوعي oríṣiríṣi ààyè ìpè ọmọ ènìyàn òun dá wa ká lè ṣe ìjọsìn fóun gẹ́gẹ́ bí àyà olùwà ní ìwọ má khalaqtu al-jinna wal-insa illa liya'budun wọn mú ọ̀rọ̀ àlè wa ibn Abi Talib. رضي الله تعالى عنه ثم إلا ليعبدون أي إلا لآمرهم أن يعبدون وأدعوهم بعبادتي يؤيده قوله عز وجل وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه àmọ́ ìṣèkò ní wà ní táwùbà tó gidi náà ní àdúró nítorí mọ̀ wá tí wọ́n tún ṣàlàyé fún wa ní àyè òun náà ni pé gbàtà ti ṣàlàyé pé gbogbo tí ń jẹba dà àyè mọ́ àfi ní ìpàṣẹ àwọn ànábì ọ̀rọ̀ tó gbé dìde sí wa pàápàá jùlọ ojúṣẹlá Muhammad sọlá sọlá ọsàlámù alẹ nàbí gbẹ̀yìn. ṣẹ́gun bẹ́ẹ̀ ni wà ń zánà bí i kútùbà àti gbogbo àwọn tírà rẹ̀ tó sọ̀kalẹ̀ nígbà tó lọ́wọ́ na ti wá ní ìjọsìn yìí náà mo torí ẹ̀dá yín ó wá torí kí n lè pa wọ́n láṣẹ pé ẹ̀sìn mi kí n sì pè wọ́n sí ìjọsìn mi ìyẹn ni pé kí n pa wọ́n láṣẹ kí n sì kọ́ fún wọn wọ́n ní ti ń jẹ́ ìjọsìn náà wọ́n tún wọ́n mú àyà mi wá nínú Suratu Tawbah torí wà ní wa ma umiru kì í sì ń kankan lápọ́n mi ní aláṣẹ rẹ̀ illa liya'budu Allah illa liya'budu ilahan wahida. àyàfi kán lè gbé ìjọsìn fún olúwa ọba ọkọ ṣoṣo láhìláhà ìlàbò kò sí ọba tó tọ́ láti gbé ìjọsìn fún tìjọba láìlá rẹ̀ mímọ́ olúwa àmọ́ yushriku kúrò níbi gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe ẹbọ tí wọ́n dá nǹkan mí pẹ̀lú olúwa pẹ̀lú ọ̀nà àtún lò ní òní tán ọ̀nà ìjà ká máa bẹ dáadáa a sì wà lórí àwọn àlàyé olùmọ̀ wa tí wọ́n ń ṣe fún wa nípa ẹsẹ̀ orin méjèèjì tí ó ti síwájú pé ọlọ́run ọba ọlọ́run ọ̀dá wa sáyé lásán àti ká lè wá gbé ìjọsìn fún un. tán ọmọ kò bó ṣe lè jẹ́ yóò ní ibi tí ó láyọ̀ ibi tó kù sí ibi tí àlejòpọ̀ ìtàn òun náà ni ìjẹ́ mùsùlùmí ìjẹ́ mùmìnì àgbẹ̀ olúwa ọlọ́sà ṣe mùmìnì òdodo kò ṣe wá mùmìnì òdodo kò ṣe wá ní ẹrú. gbogbo ìjọsìn wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa gbogbo àwọn ọmọ ìyá wa láti bọ́ sáàkì yàmà lọ́wọ́ ṣàgbàbọ̀ wọn ọ̀nà tó ń kálukú gbà láti ní òkú lọ́rùn lọ́mọ sábà ṣàforíjì fún wọn ọlọ́run jẹ́ àwọn ọ̀dà láti bọ̀ tán o اللهم إنا نسألك حسن الختام يا رب العالمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك